سورة زاد المعاد ويجي أفهم سورة الله يرحمه الله أنه تجمع أروم وإذا النبي صلى الله عليه وسلم تجاه فهذا الرسول جمع تعطيني غزوة المريسية غزوة المريسية وقت بيتي الدروس ثلاثة غزوة المريحية فجاء حكم قسم في كتاب ومن جاءت عن بنو خزاعة so omi yìí báyìí ó sí mẹdínà díẹ̀ ó tọrin àtọkà sí mẹdínà alábìsọlọlọ àdúgbò lẹ́nu ọjà ọkùnrin lóṣù ṣàgbà lọ́dún karùnún. يجوز يتوصف كما يستطيع يعني في رؤية النبي صلى الله عليه وسلم في الحارث ابن أبي هريرة فجاء أسواجه وعلى بني المصطلح ومن كني غزوة المريفين وغزوة بني المصطلق alábòójú rò pé àlùfáàrí kìlú báyìí tó jẹ ẹ̀ṣọ́wájú fáwọn ẹ̀yà rẹ̀ ó kó àwọn ẹ̀yà rẹ̀ sórí àti gbogbo àwọn lábáwọn orí pẹ̀lú ọ̀pá ó kó wọn sòdí láti wá jẹ àlẹ́lẹ́ Muhammad sallallahu alaihi wasallam lónìí. torí ẹ̀ òun ló ń pètè pèrò láti jà láti lọ wọ. Mànàtọ̀ sọ̀rọ̀ máa bẹ̀ sẹ́yìn. Ọwọ́ arábìnrin ilẹ̀ ọmọ àlùfọ̀sọ́yì àlùmùsùlùmí wọ́n lọ bọ̀ bí mo fẹ́ lẹ̀. Tí wọ́n ní wọ́n fi dá yẹn sódodo. Òbúrẹ́ ìdáwà bá wọn. وصف به الحارث ابن أبي ذراع الذي جابه أنك تكفره حتى النبي صلى الله عليه وسلم يقول ọba sọ̀rọ̀ ó sì pé bẹ́ẹ̀ ọ ọkùnrin ó ti di ológun ó ti pa àwọn ẹ̀sọ́ sí láti dànù ìsọ̀rọ̀ bá àìsàn هريرة خواتي كمان صلى الله عليه وسلم سنتوري تقبل فاهم تقبل الله eléyìí ló mú gánà bí sọlọlá àbísọlá kó wá ta àwọn èèyàn méjì kan ṣe ọyá ẹsẹ pápápá ẹmúrogún ẹdínrógún à ń lọ bá àwọn èèyàn wọ̀nyí jà ó tó ti fún àwọn gbógun lọ́dọ̀ wa ẹ̀jẹ̀ agbógun lọ pa àwọn mọ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọkan nínú strategy bí wọ́n ti fi máa ń jagun láyé èèyàn ò ní dúró de ọ̀dá tó ń bọ̀ wá báyìí kíkọ́ wá káyìn mọ́lẹ̀ ń ṣe lèèyàn lọ gbógun kà mọ́lẹ̀ nítorí pé dáhìn bá lọ gbógun kà mọ́lẹ̀ ọ̀dà bíi pé gbogbo àlàkalẹ̀ wọn lórí báwọn ṣe jà yín lógun táwọn kọ́ dàrú mọ́ wọn lọ́wọ́. eléyìí ó sì tún bẹ nínú ìgbésẹ̀ táwọn mùsùlùmí gbọ́dọ̀ máa gbé nítorí pé wọ́n máa ṣàfihàn kọ́ta àwọn mùsùlùmí gbígbé mùsùlùmí ò sí tọ́ mùsùlùmí ò sí máa dìtẹ̀ má nítorí pé tẹ́ ẹ bá lẹ̀ tọ́ wọn ẹ dìtẹ̀ má wọn àwọn èèyàn gbọ́ mọ́dàmí ara. wọ́n rí pé dàtẹ̀lẹ̀ náà pẹ̀lẹ́ yà á máa ṣàfihàn mùsùlùmí lágbára mùsùlùmí ọ̀sùnkè sọ̀rọ̀ yàtọ̀ sí wọ́n sọ kàn fún pẹ́ẹ́nì kan gbógun ó ti bẹ̀rẹ̀ sí yàgbé ara bẹ̀rẹ̀ sí yàgbé ara kí wọn náà kíkẹ́ lọ gbógun pàdé wọn torí pé irin jẹ́rìí yẹn òun nìkan ló máa ń jẹ́ kí wọn lọ pápó ò erin ló máa ń jẹ́ kí ìyẹn lọ agbára náà máa na kojú agbára iná náà máa fi kojú náà eléyìí máa mú kí ọ̀tọ̀ bẹ́ẹ̀ anábì ọ̀sọ̀rọ̀ bá àdúrà wọ́n fi àwọn ẹ̀yà palẹ̀ máa ti jáde bá àwọn ìwà rẹ̀ ẹ̀já ẹ̀já kálọ̀ tọ́ ìgbà tó máa ń ìgbà tí èèyàn ti ń bẹ lábẹ́ yín bá pọ̀ kò sí tàbí ṣùgbọ́n wíkẹ́ gbogbo ẹni tí ọba lè tètè yín o ẹ gbọ́dọ̀ sọ́ra lẹ̀ fún nítorí pé ọbẹ̀ nínú àwọn tó láwọn tètè yín àwọn tó pé lódodo wọn bẹ pẹ̀lú yín àwọn kan sì máa bẹ pẹ̀lú yín lórúkọ pútọ́ máa bá láti pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ owó tètè hàn sí yọ wà pé wọ́n mú wa. wọ́n sì lè polúwa rẹ̀ ẹjọ́ àwọn náà pé kí ni àmbẹ̀lẹ́yìn àwọn tá a mọ̀ sí kí ni alùmọ̀nà àtẹ̀kọ́ màtá ti pèsè òkèkùn yẹn kọ́ jáde abẹ́rẹ́ lọ da àwọn èèyàn alhari ibùnà àbí ìgbéró abẹ́rẹ́ lọ da òun náà ń gbèrò láti wá jà wá láti ti mọ̀ yí òun náà lẹni tó bá yára nínú ẹni méjì bá ń jà sáájú kọ́tà rẹ ó tó mú ọ̀sùn tó ń jẹ alẹ́ wọ́n tètè wọ́nà láti kọ́tà ẹ̀ tó ń jẹ sí tó ń ló máa so ẹni tó bá ti pọn náà tákìtì báyìí òun ló máa ń borí rẹ torí ẹ ẹyẹ ara jáde ìgbà tí wọn máa jáde àwọn mùnàfíkì náà darapọ̀ mọ́ wọn kó gbẹ̀ẹ́ran mérò mùsùlùmí bẹ́tù wọn darapọ̀ mọ́ wọn ìmọ̀ àwọn sọlá yìí wáyé gbọ́ngbọ́ wọn náà tó fi Muhammad rasulullah àwọn fi ń kún wàlẹ̀ àjẹnáhùn mùnàfíkún آمنوا بأفواههم ولما يدخل الإيمان في قلوبهم إيمان وجوري عمله ìmánìyàn ti wọ ọ́nà ọkàn wọn. tó kódà àwọn mìíràn gidi tó tẹ̀lé wọn lọ́sẹ̀ yìí wọn ò jáde rí tẹ́lẹ̀ wọn ò tí ì bá jáde lójú ogun míì. lẹ́yìn náà aṣòro ni wọn aṣòro kó tí mú kẹ́ni tó fẹ́ jagun lódodo náà má jagun ni ti wọn kó wọn jáde wọn jáde pẹ̀lú àwọn mùsùlùmí bí nǹkan dáadáa wọn kẹ dáàrin ọ̀nà ni àwọn bíi three hundred wọn máa padà lọ para wa iná fẹ́ sókú para wa ọ̀rọ̀ yìí gbọ́rọ̀ tó bá ti kú kíní kan náà ká sọ́ọ̀tù bí nù ẹ gbọrọ kan èèyàn fẹ́ pa ẹ̀wọ̀n ní kí ẹ and something padà sí tí ọba ti agbára yìí máa nì táwọn èèyàn yóò kó dò àwọn náà dúró bí àwọn ò ní ṣe wọn ò sì ní fẹ́kẹ́ni tí ò sì ṣe. tọ́ àwọn mọ̀nàbìkì tí ò jáde rí níjáde orí ibú tó máa ń jáde tẹ́lẹ̀ náà tọ́ àwọn náà jáde. ẹ̀sìrì kọ́ lọ́n ti sọ nípa àwọn náà lọ́pọ̀lọpọ̀ ààyè walakin kariha Allahu bi'athahum fasabbaqahum ọlọ́run kórìíra gbogbo yanjú àti palẹ̀mọ́tò lórí ibú wọn ṣe fáwọn náà tẹ̀lé yín jáde lọ jagun ọlọ́run á mú wọn mọ́lẹ̀ ó kó rẹ̀wẹ̀sì ọkàn bá wọn ṣé ń lọ ni àbí mọ́ lọ ṣé ń lọ ni àbí mọ́ ń lọ wọn ò mọ̀ bọ́lọ̀ wọn bá ló di àwọn mọ́lẹ̀ torí pé tí múnafìkì bá ń bẹ láàrin kò sí kẹkẹ tẹ̀lé àchív láyé tí múnafìkì bá ń bẹ láàrin kò sí tẹ̀lé àchív nítorí pé pẹ́ bá ti ń gbégbèsè tó lè jẹ́ kẹ́ rí nǹkan mú ìlò wọn máa wọ́nà láti sánà àti sẹ́yìn lórí padà ọlọ́run máa ti sàdánwò fún wa tí mo náà fi kíba ti ń bẹ ẹnu anything téèyàn bá ń ṣe láyé wàhálà ni wàhálà ni wọ́n jáde kìí ṣe ń tọrọ ọlọ́run wọn fẹ́ kó pánú wọn tọ ìgbàdànà mi ti lọ sọdọ yìí ti mà gbogbo ìgbàdànà mi ti kúrò ní Madina yóò fẹ́ lómi yóò fi ṣe alámòjútó rẹ̀ lọ́fẹ̀ẹ́ lómi yóò fi ṣe alábòjútó rẹ̀ ká máa tẹ́lẹ̀ ìka tó máa kẹ́kọ̀ọ́ ìwé ètò ìjọba tuntun tọ́dọ̀ ọmọ gan ládùúgbò yín pọ̀t nílé yín wọ́n yẹ kí wọ́n dọ̀ ọmọ náà wọ́n yẹ kí wọ́n dọ̀ ọmọ wọ́n ló ní ilé látòjú rẹ̀ and you are travelling nínú àwọn ọmọ rẹ̀ ọ̀yàn nìkan pé ìwọ ló ní control lé mi sí ìwọ ló ní control lé mi sí anything tẹ́nifọ́dì bá fẹ́ ṣe fọ́ọ̀mù ọ̀gbà èsì tí wọn náà ti dà yẹn lò wọn kò yé wa ẹn so ẹ ń train àwọn ọmọ yín yé bá nàbì sọlọ lọ àti sọlọ ti ń train àwọn sọhábà ilé ọmọ ńlọ yìí wọ làkóso lé wà lọ́wọ́ rẹ nìyí owó ni ẹ̀yìn là ń mọ ẹ̀yìn tó máa ń bùkátà owó láti ra nǹkan ọtẹ síwájú fínífíní kẹ mọ kówó yẹn kí ó ṣe pé rẹ gbé wọn fẹẹ ti ṣe kò tẹ tó rìlíìsì owó tó and all accountable fún gbogbo owó yìí nígbà gbàdé gbọ́dọ̀ ti náà ẹ̀ ń tún ìnà ọmọ nìyẹn ìrẹ́yìn ọmọ kò tọ́mọ òde lọ́la yọ wá lọ do lórí tó yá bìbìrin dẹ́pẹ̀ gẹ́gẹ́ bá ń ti rí ní ẹlòmíì wá ń kó lórí kọ̀ tọ́kọ́tà rí ilé yàrá kan àtìyàwó rẹ̀ wọ́n wá do lórí fún gbogbo èèyàn ẹ̀rọ tó kùn sí ìgbàdé ta train tírénì rẹ̀ ṣé ń jò lẹ́sẹ̀sẹ̀ tó mọ́ ọmọ yín lọ pé school of strategic studies àǹkíní kan sí rọ́lá tó kọ ó kọ gán díẹ̀ kọ́ lọ. so ẹ̀yin ó ti máa tírénì ọmọ yín torí pé ọmọ ẹgbẹ́ máa ti ń fi responsibility dé lọ́wọ́ ọpọlọ́wọ́ máa ń gbà ní wọ́n máa ń gbá gidigidi nítorí pé kò ní fẹ́ kẹ́ dé kẹ́ máa tó bó lẹ́sẹ̀ sílé bó lẹ́sẹ̀ sílé lórí ẹ̀ ń gbà fún síbà tí wọ́n bá gbé ẹnu ẹ̀ sọ̀rọ̀ síbi tó yẹ kó sùn kò ní fẹ́ ọmọ pé àbá ah, tí bá sọ masha allah eléyìí kọ́ masha allah barakallahu fi ẹ mọ̀ pé ọpọlọ máa ń ga torí ẹja tírínì àwọn ọmọ wa ìrẹ̀yìn òní máa bẹ láyé lọ láéláé àwọn òní máa bẹ láyé lọ láéláé sẹ́yìn náà ni ẹ̀wọ̀n tó àwọn bàbá yín ti bá yín débi kan láti àwọn tírínì káwọn bàbá mọ̀ náà wọ́n ti fi kọ́ wa gba five hundred kọ́ lọ́ra búrẹ́dì uh, one twenty wa ọba twenty wa wọ́n mọ̀ pé olùsọ́wọ́ nù àwọn náà ti wọ́n ti train ara fún àwọn èèyàn mára wọ́n wà fún five hundred wọ́n náà ó ti rẹ̀ pé ẹ bá mú twenty yóò búrẹ́dì bá ní hundred ló mú àtúnlọ gba twenty wa pé ah, ẹ ti ẹ̀gbọ́n mọ̀mọ́ five hundred mú fún yín jáde so yóò bá di pé wọ́n jọ ń fà tí màmá náà bá ti rí pọ́ ọmọ ẹgbẹ́ pọ̀ pé kọ́jọ́ ọmọ yóò tó àtìlẹ́yìn táàgbà tẹ́tí darí hàn láwọn bàbá wa wọ́n ti wọ́n ti lè tírénì wa wọ́n tírénì wa ẹ̀yẹn tún fi ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀ tún fi kún tí ẹ̀ máa ti ń lọ bì kan ẹgbẹ́ ọmọ ìwọ ló ní kọ̀ǹtrol lé mi àmọ́ tí wọ́n ti rí pé garagara rẹ̀ fẹ́ pọ̀ jù nígbà tẹ́ fi pe alámòjútó lé ẹ̀ẹ́dì ó tóbi oṣù mẹ́fà kẹ́ẹ̀tì ẹ̀ ní ṣe dígbà tẹ́ mọ̀ kọ́ wà lé mẹ́lòmíì lẹ́nu ọ̀fun kọ̀ǹtrol tí o sí nǹkan tí mẹ́wàá mẹ wọ́n tó ti gbọ́ wọ bàtà ní kò sí àbí abójúgbàgbé ó kì í tún tíráì mi náà mo rò pé yé ǹjọ́ ǹjọ́ ọlọ́run bá wù ǹjọ́ ọlọ́run bá wù ǹjọ́ ọlọ́run bá wà wù o tẹ bá wà fún yín náà wà lóko rí yẹn there are many changes so bẹ́ẹ̀ lèèyàn ṣe train ọmọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ náà kókó lọ́mọ sọmọ yín lápò àbí bẹ́ẹ̀ kọ́ ni. ẹ̀yin náà lẹ́gbìyànjú tó fi ní gbọ̀ kéde rọ́tẹ̀ máa pa fúnra owó kọ́mọ ọmọ gbọ̀ irọ́ lásán ọ̀n bá gbọ̀ lówó kọ́mọ ọmọ gbọ̀ ọmọ ege gbọ̀. bó ti ṣe ṣé máa ti ń kó lè dé ìgbà tó ṣé máa fẹ́ tó àwọn àti àti àti lànà máa gbogbo àti máa ń wa èyí wọn á lọ sínú biography ọ̀kọ̀ọ̀kan nínú wọn láti wo kí ni tí wọ́n rí gan-an tó fi jẹ́ pé àwọn eléyìí wọ́n select wọ́n select pẹ̀lú mi. tó ibẹ̀ a tún lè rí kí ni tó yẹ kó jẹ́ criteria ẹni tá a lè ṣe lólórí. pẹ̀lú kó ní gánà bí ẹ̀rí àwọn àwọn eléyìí nìkan lọ́wọ́ àlàyé kí ló ní gbogbo ajẹ́ pò wọn abẹ́rẹ́ kó tún tàbí ara ìwọ náà tàbí ìwọ náà tàbí báwọn wọ́n rí àwọn kankan lára wọn tòmá tẹ̀ bá wọn ka biography wọn lẹ́yìn ọmọ àríkè yẹ kéde lásán ìgbà tí wọ́n má kọ́jú náà wọ́n ní kọ́ máa mójútó ìdábọ́jú ríran eléyìí gbé ẹni gbogbo àwọn ti bẹ̀rẹ̀ lẹ́nu sọ́ọ̀nù rẹ̀ àwọn kan wà tó jẹ́ pé téèyàn bá ń wo social media yẹn tó jẹ́ pé orí wọn ò pé wọ́n mọ̀ sọ̀tọ̀ púpọ̀ káwọn olùmẹ̀sì náà nísìnyí wọ́n lè sọ pé kí ló dé irú Saudiya ẹ̀ àwọn akọ́tún ṣe mufti mufti tó yẹ kó lójú lọ́dọ̀ tó wọn mufti tó yẹ kí àbí òye wa ẹ wá fàkójú sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ok anábì sọ̀rọ̀ náà rí sọ̀rọ̀ tó wá fàkójú sí gọ́ọ̀nà pọ̀lùpẹ̀gẹ́dẹ̀ òdìdí gọ́ọ̀nà mufti àti gọ́ọ̀nà èwo ní sẹ́rẹ̀ fẹ́ jù gọ́ọ̀nà mufti nìdí ẹ̀ wá sọ̀ fún mi alifatiwa ó ní sèkì pẹ̀lú etí ó ní sèkì pẹ̀lú etí jojú lọ ojú bá òkú ojú náà ṣe dùn mọ́ni ọwọ́ àwọn fíìmù ẹni tó fẹ́ fi ọ́ lè sọ ẹ̀mọ́ kọ́rọ̀ yọ etí ti yín sì ń ṣiṣẹ́ tí ń tọ́ sọ tí ọ̀bá yẹ yẹn sì ní kó tuntun àlàyé yẹn sì lẹ́yìn náà mú kí ọba àdójú adájọ́ ọba àdójú ó tún yẹ káwọn náà ní olùrànilọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tó nínú wọn ni wọ́n pè ní ahlul fitra àwọn tó wà experience àwọn ó ti fi experience wọn wo gbogbo nǹkan yẹn wọn wàá sọ fún un sí òun wàá fi ìmọ̀ tó mọ̀ nípa òfin Ọlọ́run wọn wàá fi dájọ́ torí délé anábì sallallahu alaihi wasallam níbí wọn yan alhari wọn yan zayi ibnu harisa zayi ibnu harisa anábì sallallahu alaihi wasallam ìwádìí àlọ́tẹ̀ ìkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tọ́sán lórí Madina Zayd ibn Haritha riwaya kan sọ pé Abuzar ni wọ́n yàn wọ́n ní Abuzar ni wọ́n yàn àwọn ẹlòmíì ti sọ ibi ẹni ọmọ yìí là ibn Abdillah al-Laythi ni wọ́n yàn ẹnikẹ́ni ó lè jẹ́ wọ́n bá yàn wọ́n bá yàn ok ó túmọ̀ sí pé ìgbà tí. Ee abuja nínú àwọn àdìsí tá a mọ̀ wọ́n tọrọ pé fún òkùn sí gọ́ọ̀nà sáà lè sọ̀rọ̀ láàrú sílẹ̀ sáà lè sọ̀rọ̀ láàrú rárá ọ̀lẹ́ni ọ ọ̀lẹ́sẹ̀ lára rẹ̀ tó sì rí kó lórí àmánà ni o àmánà ni o ìṣirò tó ń bẹ lórí fún dàgbé yá tó ìwọ ń ẹni tó bá permanent ń àmọ́ tó bá ti tẹ́ḿpárì kò sí tó burú mẹ́ torí ẹlẹ́sìn máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun dáná bí lọ wọ́n mọ̀ sọ pé sábùdára bẹ́lómi ni wọ́n ti ṣe alámòtútù ìyẹn ni pé ó ṣeé ṣe kẹ́nìkan má tọ́ sí ká fi so lórí ìgbà tí ó pẹ́ ṣùgbọ́n tí ò ní sí tó burú nu ká lórí fìdí ẹ òkè tẹ̀ ẹ̀hẹ́n nítorí pé fìdí ẹ fúngbà díẹ̀ náà yóò sì hàn wípé ẹ fi ẹnìkan ní ìwé tá à ń kọ sísàlẹ̀ ewé ìwé ọ̀gbẹ́gẹ́ ìwé tá à ń kọ sísàlẹ̀ ewé ìwé footnote tó máa fi yín ní footnote ẹ̀ wúlò nù jẹ̀mánì tàbí tó máa ti fi yín gòkè náà máa ń kàwé sísàlẹ̀ lẹ́yìn máa ń kàwé sí gòkè ẹ̀ tó máa ti wá sọ nìkan tó máa ti hàn mẹ́ṣà ẹ̀ tó sọ ti footnote tiẹ̀ bá a lè fi ọjẹ́ gọ́ọ̀nà ọ̀ tí wọn máa bẹ fún gbà pípẹ́ àmọ́ alẹ tí ó ṣe fìdí ẹ tó lọ bá rò títí àátàrọ tó bá fẹ́ máa fi ń gbà pé àwọn olùsọ pé àhà ibi tó ni wọn ní fẹ́ múlé lọ àhà ẹ ti rú àròjìn lẹ mo rò pé yé ẹ ṣé múlé lọ lọ́wọ́ ayé mi ebe yẹn náà wò fún múlé lọ bàbá tó ni mo rò pé yé wa tó ẹyin náà ní sí ẹyin wo ibi gọ́fúnà dípò kó fẹ́ nìkan délé báwo délé kí ànínú ilé rẹ ló ti lè gbìyànjú délé àmọ́ láàrin àwọn ẹgbẹ́ ìgbà tí ẹ mọ̀ tíráì tọrọ bá ti wà ẹ mọ̀ mọ̀ jẹ́ pé ìnìkan náà mọ̀ sọ. babaláwo ẹ̀yin náà dá èmi ẹ̀rọ àní ẹ̀tẹ́ sùn. bísímìlá wà lámdùlélá látẹ̀tù bá já tó ẹ̀yọ́ àgbẹ̀tọ́ inṣàlọ́ ọba ayélujára inṣàlọ́ ọba àtijọ́ mi ṣé mo ti ń bẹ̀ ọ́n náà mọ ìyẹn gbọ́dọ̀ máa múra lọ torí wọ́n lè pè yẹn náà pé kéèyàn ṣe kéde kéèyàn ọ̀dá sọ̀rọ̀ ẹ̀ so ẹ̀rì kí ìjà ò ní sábà ṣẹlẹ̀ láàrin yín àtàwọn ọ̀rẹ́ yín bá àwọn ẹni tó wá sí òkè kí ni kò fẹ́ nìkan pé kankan nìkan nìkan dámọ̀ràn ẹni pé sọ̀rọ̀ mi tọ́ba ti sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ ibi dictator ṣèyàn yọ̀ mọ́ àgbẹ̀ ẹ bẹ́ẹ̀ sì tó bá wá sọ ìmọ̀ràn kan tí ò wúlò tí ọ̀dà tó máa ń ṣe àmọ́ máa ṣe àmọ́ náà kó wẹ́tẹ́ iná mi náà yóò ṣe bó ti kó ti gbá máa sùn ẹ̀yọ́ àti ọ̀dà àbá àbá ẹ̀yìn náà dá sí mọ̀rọ̀ kó so nǹkan tẹ́lá ló kẹ́ ẹ̀ mo ti ẹ̀sìn bọ́ ọgbọ́n ẹ̀ yọba àti pé àrùn ìjà ló pọ̀ ìyẹn gbọ́dọ̀ mọ wọn àdébò àtọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀lá ẹ̀kọ́ ti pọ̀ jù nù síra gbogbo àwọn eléyìí náà dá fi sílẹ̀ àwọn àti pé àwọn wọn dà jù ẹlòmíì wọn fi ibẹ̀ kó lè bá jẹ́ tírénì ìkọ́ ìǹsẹ́rí dẹ́mọ̀ pé ó ṣe máa fi tẹ́síwù bọ́sí ìsìn wọn ni ó ṣe ẹ̀kọ́ tó bá ti lọ́la tó máa tún ní ṣe é ọmọ àwọn òkè yẹ ẹ́ ó ti lẹ́sìn rẹ̀ eléyìí túmọ̀ sí pé kí ló ṣe rí èé sí ọ̀rọ̀ tó yẹ ká tó wá tó ọmọ sọ̀rọ̀ sẹ́yìn fún sẹ́rí ọwọ́ àlòrò sí tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo àwọn ọmọ ń bẹ ní ìkápá wa a gbọ́dọ̀ máa fún wọn tírénìn lábẹ́ dáwà sí torí pé àwọn náà gan alára wọ́n tó di ẹni tí wọ́n máa darí àlùmọ̀ báwọn náà bá bára wọn bò pẹ̀sẹ̀ dìgbà tí kẹ́ máa rí pé sẹ́yìn bá kú báwò táwọn náà ti máa ṣe láti ju ayé yìí tẹ̀lé ìgbésọ alhamdulilayi tó títà sí igi kan ló dùbà lọ tẹ̀lé ìtumọ̀ sí pé láti tírìnì àwọn tó alábẹ́ wa bí kò lé àmà tọ̀ báyìí anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ ó fi wọ́n ṣe alámòtútù eléyìí túmọ̀ sí pé ìlú kan lè wà kọ́má là lámòtútù ìlú kan lè wà kọ́má là lámòtútù tí ìlú bá fi lè wà tí ò lálámòtútù tí ò lólùdarí ní ọ̀tá olórí gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rí ní ẹ̀fìn nàìjíríà tàkójúwe ìwé ẹ̀rí gbogbo ẹ̀sẹ̀ ń dàrú ìkọ́lọ́ mọ́ta rú tí ọ̀rọ̀ aṣọ lórí kọ́ ó tún túmọ̀ sí pé sẹ́yìn bá wà nípò responsibility kan ẹ gbìyànjú láti má máa gan kadé ẹ láti má máa gan kadé ẹ láti dẹ́gbẹ́ from time to time ẹ máa travel. bí a ti máa wò yóò ti máa ṣe bẹ́ẹ̀ láti lọ láì pé wà kò sí nínú ẹ̀kọ́ lọ́jọ́ pé kò ní lọ náà ni wọ́n gbogbo ìgbà wọn bọ́ lé náà ni wọ́n lọ ó kéré lọ bí ẹ tẹ ń lọ gan àwọn o wọn ò ni ti máa ẹ̀yọ́ ni wọ́n dáa pọ̀ torí ńgbà tí ẹ lọ sáyé dàrú ayé òkùnkùn dàrú ẹ sì máa wò wò wọn ò sì kọ́ńtáàsì ni wọ́n náà wò kọ́ gbọ́ tó máa fi kọ́ńtáàsì ni sóòlù kọ́ gbọ́n lójijì ọ̀la ẹ̀ ẹ̀gbọ́n bàbá yín tẹ láyé lẹ́ ń wò kọ́ ọmọdé ni tí bàbá yín bá kú lójijì nísìnyí wọn náà bá fẹ́ ọba kọ́ ọgbọ́n tó pé yá ẹ̀ alihamudulilayi ẹ̀mí ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀rí ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ lẹ̀ yá ẹ̀ ká gbogbo lójú á lọ yá ọgbọ́n ó túmọ̀ sí pé tá a bá lẹ́nìkan wájú tí ń ká wa lọ́wọ́ dè ìlànà tètè àgbọ̀ immediately tó ń sìn bá ti lè tú wa lọ́wọ́ lẹ̀ wà láìkàlá ọmọ tí yóò torí yín jáde yọ̀yọ̀ náà lẹ̀ nítorí ẹ̀ ẹ tètè máa chance àwọn tó bá wà pẹ̀lú yín nítorí pé ìjọ mélòó la fẹ́ lò láyé bẹ́ẹ̀ tó wà máa bá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ̀ní jẹ́ káwọn náà jẹ́ ẹ̀mí sí nǹkan kan tẹ̀lé ìjẹba tó lẹ́yìn eléyìí báyìí ẹlẹ́dùn ajáde ní ọjọ́ àtìní kò ní ìtumà ilé ọmọ kò ní wọ́n fún àìsèbà ọ̀gbìn ẹni pé kò ní ìtumà yéésì gbogbo bẹ́ẹ̀ bá tó afẹ́ tíráwù tó lẹ́nu ọ̀dọ́ ìgbà ọmọ ń tètè túmọ̀ sílẹ̀ o láti mọ kánú síra ìgbà mọ́tẹ́ là nàbì jáde lógun mọ́tẹ́ ní ma tíráàbù ó ti rẹ̀ nàbà ní ọwọ́ àgbà mọ́tẹ́ àtijọ́ àlàmísì ọwọ́ àti mọ́tẹ́ ìjọ dà wọ́n fẹ́ lómi. ṣùgbọ́n tún nà tán wá látọ̀dọ̀ anábà Muhammad sọ̀rọ̀ wá àti nàjọ́ ní sẹ́nà ìgbà bẹ tíráàbù kó máa sábà tètè jọ alhami. kó máa sábà tètè jọ alhami. eléyìí tí ọ̀tà kò pé tí ìrìn àjò tiẹ̀ bá gbàdọ́ mi kọ̀ mo rò pé yẹ wa ilé ìjẹba ó lọ níjọ́ ìsinmi lèlẹ́yìnlẹ́tẹ́yìn ìkọ̀lẹ́dá ní ṣàbẹ̀ lèlẹ́yìnlẹ́tẹ́yìn ìkọ̀lẹ́dá ní ṣàbẹ̀ ìjọ kẹtẹ oṣù ṣàbẹ̀ yẹn ni pé òru méjì ti lọ nínú oṣù ṣàbẹ̀ orúkẹ ló láwa nìkan òru kẹta yẹn pé ìjọ kẹta nínú oṣù ṣàbẹ̀ bí máa ń sọ lára إذا في اليوم الثالث من شعبان الأربعة فهدل لليلتين خلتا من شعبان طب قلت náà kò ní tòmà kankan dábàá tó gbogbo ìlú kẹbàá tó ṣàbá ní ẹbí tí ọlọ́dún ní gbogbo وبلغ الحارث بن ابي هريره ومن معه النبي ورسول الله صلى الله عليه وسلم ìròyìn bá lọ sí ti ṣe ń bọ̀ ọlọ́kan ààrẹ ìbùnà àbí zọrọ àá ìwọ́n ń gbèrò láti fà wá tó di alẹ́ àwa náà tó wá pinnu láti fi ọ́fẹ́ oúnjẹ ọ̀sán ẹni kọ́ọ̀dù tó bá láyà láti lè tó kòkò mọ́ wa àwọn òní tó kòkò mọ́ lásán á tún kìnìún mà. eléyìí sẹ́nu pé ẹ̀rọ ọ̀pọ̀ ẹni tí ọbẹ̀ máa tó kòkò mọ́ ẹni wá dẹni tá à ń tó kòkò mọ́ ẹni tá à ń lé dẹni tí ó ń lé ni wàhálà bá wọn báyìí. àlẹ́bí òtún á dúró lórí pé à ń bọ̀ wá bá wọn. ẹni tó jẹ́ ọ̀tẹlẹ̀kùn yẹn fún alhari tí ó mọ̀ ẹ̀bí rọ̀ tó jẹ́ kó fi sọ́nà kọ́ máa kó ń sọ́nà máa ìdáná ti wò ní pé súnmọ́nù àwọn ẹbí àná lè tún rí lọ́nà àwọn ará mú wọn pa á wọn nítorí pé táyà bá ti mọ́ ká fún ní àwọn ẹ̀sẹ̀ gidi ká ro ẹ̀sẹ̀ sí la kó yó alàyè onírí nìkan olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ nígbà tí wọ́n mú ọ̀tẹ̀ lẹ́múyẹ rẹ̀ ní ìdíná pa kí ni harris náà ṣe ìgbé òdu agbẹ́ báyìí tó ń bà wọ́n àmọ́ ẹ wá mú ẹni tí ń bá fi mú sílẹ̀ ẹ ṣe kókókó fún ẹ ṣe kókókó fún babalọ́nà ní sẹ́rú àti tọ́mẹ́tò kò yẹ kó wá mọ̀ gbà á ẹ pa kínní dàrí fún wọn lọ. sọ̀rọ̀ pé wa wọ́n pa àbórí pé tí ròyìn bá fún ẹni tó ń ra yọ̀rọ̀ pé náà okùnrin dá àgbà ẹ̀rú wa ń bá wọn ní ẹ̀rù bíbí apá kan nínú àwọn arúgbáwá tó ń gbé pẹ̀lú wa ní àwọn ọ̀fẹ́ kú o mọ̀mọ́dù kan ní pọ̀ yìí òdìbẹ̀rẹ̀ sí ní pa àwọn bọ́bá lọ́nà wọ̀ bọ́bá wa ń bá wà dáa tó lé dáàrú là ẹ̀dá kan ìjà padà àdìwà jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rọ̀ jókòó ẹ̀dá kan ẹ̀mẹ́sọ̀ wa lẹ́nu jóòjì o ẹ̀nẹ́dì wa pọ̀ ẹ̀nẹ́dì ń bọ̀ ó fi wá dé ti olùdàpọ̀ ní mọ̀ràyìí òun náà láyé tó mi wà ibẹ̀ náà náà bìsọ̀ màmá àti màmá ni wọ́n bọ̀ ń ta ilé sóró òun sí ó ní kí wọ́n bọ̀ ń ta tẹ́ǹtì ọ̀sùn rẹ̀ nítorí pé wọ́n tó fẹ́ kọ́ta rẹ̀ jà ìwọ́n gbọ́dọ̀ wà níbi tó ti di ọ̀dà lọ́wọ́ láti déjì ní ọ̀nà ọ̀dà ti mú mi òkè bá tókun bá bẹ̀rẹ̀ sẹ́yìn tó káàtà tí mo fẹ́ lọ́ọ́ máa bẹ̀ wọ́n ẹ̀yìn tó ń bẹnu strategic tó ẹ káwọn sọ́jà gan kọ́ èdè kákan kó máa lọ́ ká lọ sọ ká sọ máa ṣe fún sẹ́wọ̀n pé ogun ò sì dé ní sọ́jà ń lẹ́ lọ sọ fá lókun máa dé sọ́ lọ sọ báwọn wọ́n dà sọ́jà òní kò ní kò ní rántí lébi là yóò fi máa pọ́ǹpù tó tó nítorí délé ilé ìfẹ́ náà strategic tó káwọn sọ́jà náà kọ́. anabi kókó ọ̀tá tẹ́ǹtì rẹ̀ sí yomi á rí bàbá rẹ̀ tó tó tó wà mọ́ mi. anabi sọ̀rọ̀ náà meji náà ó mú méjì lọ́dún àwọn ìyàwó rẹ̀ àrùsọ àti ọmọ sára yóò tó dùsàjò àwọn yóò tó kọ́ tó dùsàjò. nítorí pé ìgbà a bá léèyàn méjì mẹ́ta lọ́dọ̀ láti ní nǹkan yọ kan. tá a fẹ́ fún tá a fẹ́ fún wa tí ẹnìkan ò sì lẹ́tọ̀ọ́ jẹ nìkan lọ nínú òfin ṣẹ̀ríyà á ti kóra á á fi kóra á èmújẹ láàrin wọn. ìyàwó pọ̀ méjì péré la sì fẹ́ fún lọ nínú àwọn ìyàwó wa lórí ìrìn àjò táwa ń lọ yìí. ó kì kó ló sọ pé ìyá alágbádá ni ó tẹ̀lé ọ. ìyá àtàgbẹ̀dò fún lóko tó ní dàbọ̀ àná òkè gẹ́gẹ́ ẹ̀hẹ́n torí pé lọ́dọ̀ àwọn obìnrin ọkọ òbèrè dàbọ̀ àná especially nígbà tí ẹ bá ti ṣe tóbi nú ọ̀pọ̀ yìí wa tó ń torí di eléyìí kí wọn náà fún àwọn àdàbọ̀ àná ọwọ́ àti kúrà ọ sọ pé jókòó lé pípa kan yìí ìyàwó tẹni olè náà lọ mú àwọn méjì lọ ọwọ́ akọ tẹ̀lé mi tẹ̀lé mi jókòó lé jókòó lé ẹwà mú pípa ẹwà àrùn ẹrùn ẹdàrú ẹrùn lọ́nà tẹnifọ̀n ní máa ń tẹ kọ́ bẹ̀ ẹ̀yà ẹdàrú ẹdàrú ẹdàrú ẹ̀yà ẹnìkan mú tẹ̀lé mi ẹnìkan mú jókòó lé ẹnìkan tó mú tẹ̀lé mi ẹnìkan tó mú jókòó lé wọ́n ní àwọn tóbi là ní yorùbá lẹ́kọ̀ọ́ pé ojúgbà tó ń bẹ́nu tó ṣe yí lórí bó ṣe yí pépà wọn ètò yí sóhun ó ti mọ̀ pé tẹ̀lé mi ni <laughs> ọlọ́run ló lè gbà yìí tí wọ́n wá ṣe ní kókó búrú ẹjẹ́ á yin àwọn pípa ẹjẹ́ á tó pọ̀ bíi àbí òye wa ẹtú kọ mi tẹ̀lé mi yókò ní wọ́n ní ma tí o ti ń kọ́ àwọn kan tó dàrú náà yóò yóò yóò akálùkò mú kọ̀ọ̀kan inṣàlá ẹni tó tún mú jókòó lé ló tún mú jókòó lé ọgbà kádàrà kọ ọ̀dọ́ ọba gba kádàrà ọgbà kodoro báyìí tó ní wọn pè ní kúrà kí máa láyàn lọ́wọ́ fún pèèyàn lálábòsí bẹ́ẹ̀ náà lẹ́sìn láàrin àwọn ọmọ yín tí nǹkan kan bá wà tọ́jú orí tí ò pé méjì ẹsẹ̀ fẹ́ kọ́kàn náà àwọn ọmọ òṣìṣẹ́ pín ẹsẹ̀ kúrò àyè tó bẹ́ẹ̀ náà ni tó bá ti kó àwọn ọmọ tẹ̀ ń kọ́ńsẹ́ ìlànà kan tí kíkẹ́ tí wọ́n lórí kò kárí gbogbo wọn ẹsẹ̀ kúrò àyè eléyìí ọjọ́ lánàá fẹsẹ̀ Islam tó fi sílẹ̀ bí ká kọ́ àwọn èèyàn méjì méjì wọ́n ń du àti tẹlẹ máàmù ìdáhùn tá a wá ṣe fún wọn máàkì kan náà wọn jọ gbà wọn jọ paasi àti tàfẹnu sọ àti tàfọwọkọ wọn jọ paasi ta ni ó fi ilẹ̀ fẹ́ni kejì ọlọ́nà mẹ́jọ ìmáàmù méjì ò lè máa tu sọ láti lẹ́ẹ̀kan náà kọ́ mẹ́ta rù ó lẹ́à ó lè dá lọ́kọ̀ọ́kọ́ lélẹ́yìí máa jẹ́ àwọn sọ̀kọ́ ọlọ́ọ̀ mẹ́jọ ìmáàmàtún ìmáàmùnì amúkàn bẹ́ẹ̀ á ti dàrú ìjọba mú ìmáàmà ìmáàmù ni wọ́n máa ṣe ìmáàmàtún lẹ́yìn mo rò pé yé wa bẹ́ẹ̀ láti rìn eléyìí jẹ́ lóṣù tó lé wọ́n pe léyìn ní kọ́ra ìdí nù sáà lóṣù tó lọ́wọ́ náà tó fi mọ́ àìsàn lọ́nbí àti ọmọ sálà lóṣù téèyàn bá ń wò téèyàn bá ń mọ bó bá ti ṣe mú wọn ìyẹn lè rò pé yẹ ọ dàbí gbàtọ fẹ́ràn àwọn eléyìí bọ̀dá àìsà ní nàmbà wán wọ́n dájú pé ọmọ sálámà náà kò lè gba nàmbà náà nínú àwọn ìyàwó ànábì tí ànábì fẹ́ràn kò lè gba nàmbà náà òun náà insha Allah nínú àwọn nọ́mbà tó wà lókè lókè o rò pé yé wa eléyìí náà túmọ̀ sí pé ọmọ anáníwọ̀ náà tó bá ti fẹ́ràn ìyàwó kan ju ìyàwó kan lọ tó lágbára ọkàn rẹ ńkọ́ kò sí lọ́wọ́ lọ́wọ́ dá lọ́wọ́ ọlọ́run ìgbàlá ni. ìrẹ́ ló ti jẹ́ pé ọ̀la ni kò rọrùn kò rọrùn fáwọn obìnrin láti gbà púpọ̀ fẹ́yàwó mi torí ẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ láàmú ẹ̀ gbọ́dọ̀ láàmú torí pé ní ìsẹ̀ni tó ti fẹ́ràn tọ́ọ̀ gbámá ọwọ́ adẹni tọ́ọ̀ sáfù rògbẹ́gẹ́dẹ̀ ẹnu rẹ̀ rùn tẹ́lẹ̀ wá ní ọwọ́ alẹ́ nu ẹ oorun àwọn tó mọ̀ sí ìgbà yẹn kò lè rọ obìnrin lọ́rùn ó sì lè má tètè kà ẹ̀wọ̀n pé yóò bá ti ń dàgbà náà ń dàgbà ẹ̀yin náà dára àtẹnu yọ̀ ọ̀rùn ẹ bá bọ́ sọ́dọ̀ dára ẹ̀mí ti wò ẹ̀yin náà rí láì tóbi ẹnu ọmọ àrùn ìbọn wa ló lákẹ́ náà àwọn sọ pé ọmọ kàárọ̀ àwọn ọmọ àwọn kò ti dá nǹkan dá nǹkan lẹ̀ tó nítorí ẹ̀ ló ti jẹ́ fún àwọn obìnrin ṣàlá ìṣàlá àfikọ́lọ́ fún gbogbo aláìsàn tọ́lọ́ bá mú aláìsàn lálẹ́ gbàgbé mùsùlùmí àdé ayé torí ẹ̀ Aisha àti Ummu Salama mẹ́sàn án jẹ́ Aisha àti Ummu Salama àti ẹ̀rọ fún ọmọ rẹ̀ nìkan àbẹ́yẹ̀ ọmọ mi lẹ́nu wọn ní rẹ̀ nìkan à alùpùpù tán wọ́n lè mẹ́rin <laughs> rájà lọ kálukóòtù ti dà ó mo sọ fún ọ pé wa wọn ní ọlọ́run jẹ́ apé méjì obìnrin ìmọ̀ ìbálẹ̀ ìgbésọ̀ náà là ń sọ sá wọn ní kò dé kò dé tọ̀ sílẹ̀ bá yé wa àìsàn àwọn ọmọlẹ́yìn àti ọmọ sálọ ṣé àwọn amọ̀mọ́bì lọ lójú ogun nù eléyìí ní tọ́kù lẹ́yìn ọmọbìnrin lọ lójú ogun fẹ́ràn pé lóyún eléyìí làwọn obìnrin ìgbàlódé ní ìsinmi sẹ́yìn ventilate ẹ sọ pé kíní kan ẹ sọ pé kíní kan àwọn obìnrin la rí ní tiwọn they are taken to the bathroom ok ìbọn wo làwọn gbé gẹ́gẹ́ tiẹ̀ ìbọn wo wọ́n gbé wọ́n gbé bàtà wọ́n tẹ̀lé anabi sallallahu alaihi wasallam láti gbẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam láti máa bá anabi sèǹtà nàbì bàfẹ́ èyí ti kékeré káwọn olè lọ jà o ìwà lọ dá sọ sọ́jà fókin òun náà wá ń jọ́ọ̀gì ń tiréènì orúkọ ẹgbẹ́ tiẹ̀ ọlọ́mọdé ọlọ́mọdé ókè tógun bá wá ṣẹlẹ̀ ibi tá a lọ nù ọ tógun bá ṣẹlẹ̀ sáfà àwọn obìnrin sínú tẹ́ǹtì ni kí lẹ́yìn ló pẹ́ sí kákógun dénìsì omúyàwó rẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ àbókùn ò ní ti máa kò sí jihad mọ́ ìgbàdé ètò tẹ̀bílì sí jihad wà bí òsì áhán ẹ̀sùn adákẹ́ so jihad wà dé mi ó fún amúyàwó tẹ̀ náà lẹ́yìn gbẹlẹ́ òfìsí tí wọ́n á tún wọn fọ́n bá lóògùn tẹ́jọ́ tó kú pẹ̀lú màdámù ẹ sọ̀rọ̀ ebi anabi ni ó kó yàwó jáde ẹ dàpọ̀ ẹ sọ̀rọ̀ ẹ wá ìkan fún tọ́tọ̀ lọ kó wọn wọ́n kó wọn rọrùn tẹ́ mọ̀tímọ̀tí bá mọ́kìn lójú ogun automatically ọ̀dẹ̀rù kọ́lá kó ti pa àwa lámú àwa mùsùlùmí ó dẹrù láti wá pọ̀ tà wá tẹ́fà lọ dẹrù tẹ́fà tó tẹ̀lé ó ti dẹ̀ tọ́fẹ́ni tó mú ìyá ńlá wa ni ìyá ńlá wa kú mọ́. kílẹ̀ rò kó mú ànábì mú wa lẹ́yìn tẹlifà nàbì ní assurance ike pẹ̀lú ògo ọlọ àwọn làwọn borí ogun yìí lẹ́yìn náà àwọn mùsùlùmí ò ní fa àwọn ìyàwó òun lẹ̀ kábúrò ṣe wọn. nǹkan gẹ́tì ẹ̀ but you yourself you don't have any guarantee. wọ́n kò sẹ́ni tó kẹ̀ kọ́ fún wọ́n bọ̀ tí kọ́sí kó mú ìyàwó lọ́wọ́ lọ́mọ tó jẹ́ yóò sọ̀rọ̀ obìnrin là ń sọ ní. torí anything can happen sí àwọn ìfẹ́ ọ̀ ẹ̀ wọ́n fáwọn obìnrin ọmọ ha almọ́mìnì ẹ̀ńtọ́ fà mí wọn ò sì ní lọ jagun káwọn obìnrin yẹn wá wà ní tẹ́ǹtì ọlọ́mọdé because ẹ má gbàgbé gbogbo tẹ́rítìrì tá a wà tẹ́rítìrì tá a ní ọ̀tá wa wọn ò ní fi wọn lẹ̀ torí ẹ̀ ń sọ pé àwọn obìnrin ọ̀ wà lẹ́yìn gbàtógun lọ àwọn obìnrin ọ̀ wà lẹ́yìn fáwọn kan wà tó máa mójútó àwọn tó lẹ àtàwọn obìnrin tó bá mú lẹ́yìn àwọn máa dìfẹ́ǹdì wọn wọn máa protect wọn ṣèdí nu tó fi jẹ́ pé jọba wa ń jagun tọ́lọ́mùbá kádàrà tó fún sẹ́nìkan létí nínú àwọn mùsùlùmí àwọn obìnrin tó bá tẹ̀lé àwọn mùsùlùmí lọ sójú ogun yìí o àwọn ni wọ́n máa ṣètọ́jú ẹni tí wọ́n sá lọ́gbẹ́ ẹni tí wọ́n ṣe létí because ọkùnrin ò lè ráyè ilé yẹn àwọn sì ń sẹ́lómìn náà lọ́gbẹ́ wọ́n ń tẹ̀lómìn lọ́fà. eléyìí jẹ́ ojúṣe àwọn obìnrin lójú ogun rẹ̀ sọ́lẹ̀ wá làwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam bàbá kíkanjú obìnrin akíkanjú obìnrin téèyàn bá láyà èèyàn lè dúró níbi tá a ti ń jagun ẹni ogun kátó akótógun tó wá ti bó ṣe dà yìí téèyàn bá láyà èèyàn lè dúró mẹ because ibi tó ti dúró náà nù ẹni tẹ́ tẹ́nìkan bá sọ̀rọ̀ ní ìsọ̀kan ìtòrí rẹ̀ ti rí bọ́ọ̀dù ṣé gbogbo yẹn ló lè dúró rú eléyìí ẹlòmíì ò ti dákú wàláì níbi tó yọjọ dé wọn ò tí ì nàdà tí ó ti dákú tòtẹ́ máa ń gbé dàbọ̀ wá bá ń kọ́ pẹ̀lú ìtumọ̀ sí pé àwọn obìnrin yẹn akíkanjú gidi ni wọn. tọ́ anábì mú àwọn ìyàwó méjèèjì lọ wọn wá múra láti jà anábì sallallahu alaihi wasallam tó àwọn sàhábà rẹ̀ wọn wá gbé àwọn Abubakar lọ àti àwọn àǹsọ̀ ọ̀rọ̀ gbélé Sa'ad ibn عبادة سعد ابن عبيد عبادة بنو عبادة أقبل الله لما قلت سعد ابن عبادة لولوريا مثلا الخزرج سعد بن معاذ لولوريا الأوس wọn lọ sọ pé torí ikú rẹ̀ àgọ́ ọlọ́wọ́ bá ń kọ́ omi. tọ́ àwọn olódo àwọn máa ń mẹ́rin rọ́ọ̀bì o wọ́n lè sọ pé àtàyé ànábì lẹ́gbẹ́ ti wà wọ́n gbé àti àmọ̀ àti ìrú náà wọ́n gbé fúdá ní Abubakar àti àwọn àgọ́rù ńkọ́ ọgbẹ́ fún àbí ẹgbẹ́ mélòó lọ́wọ́ àlàyé ànábì nù àwọn olóòtú àwọn lè máa fi jẹ̀rí fún ẹsẹ̀ ẹgbẹ́ ókè ṣébí mùsùlùmí ni gbogbo wọn mọ̀kẹ́gẹ́sì mùsùlùmí ni gbogbo wọn almuhajirun àti ansor wáyé tóbi wájú gbà nàbì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbàdí àwọn mm-hmm. kílẹ̀ mọ̀tẹ́ fẹ́ fi dáhùn mùsùlùmí gbogbo wọn wọ́n ti tẹ̀gbé òkú àmọ́ wáì táwọn ti fi wákàtí àwọn lè tí òkè lẹ́yọ̀ kan ìnà hàn kìkì ọmọdékùn ọmọdé wáì wáì táwọn ti fi wákàtí àwọn lè yẹ dáhùn. kí ló dé tó fi kàtí àwọn méjì. bọ́ọ̀lù wọn bá mi torí wọ́n sọ pé tíìmù yẹn mọ ara wọn lójú kí wọ́n wí bá náà kí ló dé ẹ gbádùn náà wàá rí nígbà náà. àní kí ló dé káàkiri àsìkò méjì ẹgbẹ́ mi tó bá jẹ́ pé ká lè mọ̀ bára mọ́tàlá rẹ̀ ara mọ̀dínà rẹ̀ ó ti di yẹlẹyẹlẹ rẹ̀ wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu náà. Ah, ọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀. Nígbà tí ètò Eh, ojú kan náà gbogbo wọn wà. ó lè jẹ́ ìdẹ́rùbà báwọn ọ̀gá lára. ẹ̀rọ gbá ẹ̀rọ tó béèrè yẹn pàtàkì ni ẹni yín lọ́la ẹni tẹ̀gbẹ́ ẹni dẹ̀gbẹ́ ẹni ìwọ náà bá bẹ lọ́lẹ̀ pé àdáwà ìgbà mo rò pé wọn ò ní mọ gbọ́dọ̀ búlọ́ọ̀kù wọn dà náà náà láti fẹ́kẹ́ búlọ́ọ̀kù wọn náà torí tí wọ́n bá pa ìmọ̀ ọ̀gbọ́ àǹtọ̀ yọ̀ọ̀kọ̀kọ̀ nìkan kí ló dé tó fi wá pé ọ yẹ kó pé mẹ́wàá sódà tó bá kọ ẹnìkíní àjà kókó mẹ́jọ tó bá kọ ẹnìkejì kókó mẹ́jọ. ha eléyìí ó ọfẹ nítumọ̀ dáadáa àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn islam tó dé tọ̀lára mẹ́ka tọ̀lára ẹnàbí sallallahu alaihi wasallam bá ṣe pé gbogbo tí bá ń ṣe àwọn ará mọ́kà nìkan ní bá ń kà ní bá máa fún ní responsibility láti mójútó ṣe nǹkan àwọn sọ̀rọ̀ wọ́n mọ̀ pàtẹ́yìn wọ́n mọ̀ pé ẹ eh, lẹ́yìn táwọn ọlọ́dún òkúkú kò mọ̀ wá mọ́ àwọn èèyàn rẹ̀ lókùn tí ń ṣe kí ni ti ń kà fún bẹ́ẹ̀ ti máa ń wọ́n kọ́ àwọn náà wọ́n lè mọ́kà àbí òye wa. ẹ̀yìn wọn wá ní fẹ́ fi tẹ̀mí tẹ̀mí ṣètì islam. tó bá sì jẹ́ pé àwọn àǹsọ̀rù nìkan lànàbí máa ń fún ní ojúṣe é ṣe kí làwọn ará mọ́tò wì ó ti gbàgbé lé hmm? nígbà táwọn eléyìí gbà lé wọn láwọn ọ̀ràn lọ àwọn ṣe pé ṣé yàrá dára màdínà ni àwọn náà lè máa ní kókọ́ọ̀tù kan tó máa ti pàdé pé. yọ ọwọ ẹjẹ apàdà mọtàbà ibi téèyàn wà tí wọn ò ní ka dídè èèyàn kún bẹ́ẹ̀ èmi ò rí ti sẹfẹ pé rẹ lè ṣẹlẹ̀ èdè nù alábìfẹ kíkálukú ọ jẹ pé wọn bẹ pẹ̀lú o àwọn náà gbọ́dọ̀ máa kí èsì ní ìpín tá a máa ń ṣe láyé tani òkun ọgbà abubakar lọgà nínú àwọn sàhábà kò sí dání ó pè ti Sa'ad ibn Ubadah kọjá mọ̀ kankan nù àwọn sàhábà kò sí. tontibele ìṣe jẹ́ ara Mẹ́kà tontibele ìṣe jẹ́ ara Madina nítorí pàdé ti sallallahu alaihi wasallam ó ti fi yé wa ó ní hubbul ansari min al-iman wa bughduhum min ẹ nífẹ̀ẹ́ sáwọn ará Madina nínú ìmánì kẹ́ ẹ sì kórìíra wọn kọ́ nínú ìṣe mùnáfíkì tàwa ni ó sọ pé òun kórìíra káàdì nù ọ̀bàdà tàwa ni ó sọ pé tàbúbákàrọ̀ ọ̀já mọ̀ nǹkankan sèǹtànà bí sọlọ lọ àti ọlọ àtẹsẹ ní náà ní tí máa ń ṣẹlẹ̀ ní gbogbo ogun bẹ́ẹ̀ ẹrí pé ńgbà tí wọn lọ sí ọkùn bàtà ànábì ọba tó gún lọ lẹ́yìn èèyàn sọ sọ̀rọ̀ sí nbẹ ńlẹ yìí torípọtà ti dé nìkú yóò dògún kódà nǹkan ìjà tó mú lọ kí nǹkan ìjà tó nírìn àjò máa mú lọ ni àwọn ò rò pé yóò dògùn bá ẹnìkan á ní kí ni wọn bá tó gbọ́ láyé ìgbà ló ti dà náà lọ sí àyè tó mú lọ́pọ̀ bẹ́ẹ̀ wọ́n pé láyé ìgbà náà yàtọ̀ sí dà wọ́n tó ní ọfà bẹ́ẹ̀ wọ́n pé dà kò séé lò àtijọ́ bá tún ẹni bẹ́ẹ̀ kúta bẹ́ẹ̀ wọ́n kọ́fà nísìn látọ̀nà dídìn ẹ̀ mọ̀ tà wọ́n lọ́fà bẹ́ẹ̀ náà lọ́kọ̀ látọ̀nà dídìn ẹ̀ mọ̀ tù wọ́n lọ́kọ̀. so wọn mú yín lọ́wọ́ nǹkan àjọ onírìn àjò wọn lọ. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀nà àgbà ìjà ìjà ọ̀sẹ̀lẹ̀ o ẹ̀sọ́ sọ̀rọ̀ tó ń bẹ́ ńlẹ̀ yìí àwọn òsì bá ti jà jáde. eléyìí ọtí adé yọ sọ̀rọ̀ à ń bẹ pẹ̀lú ẹ àwọn ọtí àti kú ẹ wá sọ sọ̀rọ̀ sí ń bẹ ńlẹ̀ yẹ yín yàn. màánà ní Sa'ad ibn Ubadah tọ́jú lórí àwọn Khazraj olórí yẹ kó láyàtà èsì kọ́kàn tí ó so lórí kọ́ wá déjẹ̀ fúrẹ́dì táhàn rẹ ti rọ́ nínú ntí wọn máa ń sì torí rẹ̀ ṣèyàn ló lórí oníkéèyàn kó gbó ẹnu ẹni tó bá yọjó akúnu ọ̀yẹ́ kó jó lórí nítorí pé tí o bá lọ jójo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ yín ló fò yín ọ̀ ah, sọ̀rọ̀ ó túmọ̀ sí pé kò sí nǹkan kan ń wá nù ẹ̀ fẹ́ nǹkan kan nù ọ̀ sọ̀rọ̀ ó túmọ̀ sí pé wọn ò fi nǹkan kan yàn yín jẹ nù tòbí sáàdì tó lọ jẹ́pà mo rò pé lọ jẹ́ ara Mẹ́dínà lọ gbà lérò nítorí pé àwọn ẹni títí ń dá sí láti ẹ̀kan ìyẹn ni pé àwọn afurasí para mọ́kà ni wọ́n ó ti yé sọ pé ẹ dá sí ẹ dá sí ẹ dá sí tí sà lọ gbà lérò wà lọ bá gbà lérò ike ti sọ fún ọ níjọ́ ọ̀hún àná fàtìlẹ́yìn wa hàn pé a dáàbò nínú ìlú Madina níbi gbogbo gbogbo láti ma máa ń dáàbò ìyàwó àti dúkìá wa àtọmọ wa mọ́ wa lérò yìí pé tába sóde Madina àní dáàbò bọ́ bẹ́ẹ̀ o wàláhì tó o bá gbé wa wọ àbọ̀ àwọn wa ní gẹ́gẹ́ bá àwọn ọmọ Israẹl láti ṣe sọ fún anabi Musa aleyhi salam pé máa lọ ìwọ àtolúwa rẹ ẹ lọ máa bá wọn jà àwa ń retí yín bì dáwọn sọ fún wọn ni pé nso ìwọ àtọlọ kẹ lọ bá wọn jà àwa náà ń bẹ pẹ̀lú yín lẹ́ni tí ó bá wọn jà so láti bẹ̀rẹ̀ Islam lélẹ́yìí ti yẹ yé wa anábìfẹ́ kíkálukú ọbẹ̀ pẹ̀lú òun kọfẹ kẹni kankan kọ máa wò pé kọkàn àbí òye wa kọfẹ kẹni kankan kọ máa wò pé kọkàn ẹ̀kọ́ ńlá ti ń bẹbẹ báwa tá a máa ti dáwọ ẹ lọ wá ẹ jẹ kí kálukú fíìlì tí ẹ̀yin pẹ̀lú òun lẹ ń jọ lọ èsì ń àwọn tí wọn wá dánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí wọn wá lè dó àwọn ọmọ tí ò lè má wá dánilẹ́kọ̀ọ́ dojúmọ́ tẹkọ wọn lóye sangbọ sangbọ sangbọ sangbọ ó ti bí òye lórí wọn tí ìjókòó kan bá wọn pariwo wa báwọn wá dání lẹ́kọ̀ọ́ pọ̀ pẹ̀lú àwọn bàbá tí ọwọ́ ayé àbẹ kan rò pé wa tí ẹ bá wọn béèrè béèrè ẹ mẹ́jọ jẹ fáwọn ẹjẹ ti mọ lẹẹma tọ́ka sí rò pé wa àwọn bàbá tí ọwọ́ ayé àwọn mọmọdé àrírí o ẹgbẹ́ àwọn ẹjẹ yẹn ni ẹ dáhùn nínú bàbá àwọn ọdún àbí òní dùn àwọn ọmọ ẹlẹgbẹ́ muftar abdulkadir abdulsalam abdulmuhaimin àwọn gómìnà nìkan ní pé ó gbọ́dọ̀ kó yé wa àwọn ọmọ wa wò tẹsí yín kọ ọkárí àwọn náà ẹ̀yẹ fi hàn wọ́n pé gbogbo kálukú lọ pàtàkì lọ́dọ̀ yìí èyí ó jẹ́ kí gbogbo èèyàn tẹ̀sí islam ẹ̀kọ́ tá ànábì fi ń lélẹ̀ mọ́ wa tá ànábì ọ̀dà mọ́nú ara mẹ́ka tani ọ̀dá nàbí màánu ara mẹ́ta gbogbo àwọn ọmọ dáadáa òṣùpọ̀n ẹ gbọ́dọ̀ pé táwọn èèyàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹ̀yìn ọ̀dá mọ̀ kankan o àìjẹ́ bẹ́ẹ̀ àti tán omi lẹ́yìn ẹ̀já yín súnmọ́ èdè nu èèyàn gbọ́dọ̀ carry everybody along tó bá ti pé dáwà lè máa ń ṣe lódodo ẹ àwọn oníjàmá kápá tó oríkèsè jàmá là everybody mùsùlùmí ni tiwa tẹ̀mọ̀ pé lọ́nà yẹn gbogbo èèyàn mọ̀ gbọ́rọ̀ yìí wọ́n sì máa tẹ̀lé oníjà gbogbo ni wọ́n gbá wọlé ààyò ọ̀nbi lánàá jáde à wọ́n tán rẹ̀ jẹ òun pín nǹkan tó lẹ́yìn kátàrà síra àwọn Muhammad sọlọ́wọ́ àti ọ̀sán kọ̀ àwọn àgọ́rì kò dínà gbogbo ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ fún mélòó làná fún mélòó làná ọdún mẹ́wàá gbogbo ọ̀sán ọdún mélòó ló ti lò mọ́ta ó ti lo fifty three ní maka ṣé ẹni tí wọ́n á fi fifty three years láàrin wọn ni wọ́n mọ̀ fífi ní mọ́tò ní tí wọ́n lo ten years láàrin àwọn eléyìí mọ̀ dáadáa òun náà mọ̀ wọ́n dáadáa kò lè sọ pé báyìí báwọn náà bá tẹ̀lé ṣùgbọ́n àwọn eléyìí ní sìn a need láti jẹ pé everything we are doing láti hàn pé a kà yín fún ìdí nu òbí jẹ pé wọ́n fi hàn wọ́n by all means ètò àlẹ́ jẹ́ àwa náà sì ní la jẹ́ gbogbo sábà ti àjọ ṣe náà gbogbo sábà ti pàtì àjọ pàtì náà orí ẹ̀ ló ti jẹ́ pé jọ politics dáná ti lò yìí ọ̀padà wà hàn ó pín èrè ògùn gbàtọ́ wá pín èrè ògùn ilé tó pín fáwọn ẹni tí wọ́n ṣe ara mọ̀dínà pọ̀ bí gáwá fún àwọn ará mọ̀dínà ní gàǹjà ìbànújẹ́ wa lé lójú gbogbo wọn. ètò ara rú rẹ nù wọn la pẹ̀lú rẹ àwọn yìí ò sí pẹ̀lú rẹ nígbà tí gbogbo nǹkan lé o nígbà tó kọ mùdùmùdù àwọn ẹni pé fún pọ ìgbàgbọ́ ló gbọdọ̀ pèlè mẹ́tẹ̀ẹ̀tẹ̀ báwọn ti ẹnu báwọn ti ẹnu ó ti hàn báwọn èsì tiẹ̀. ẹ̀rọ mi ọ̀sẹ̀ wọn bá àdúgbò náà ọwọ́ àtọkọ ẹyẹ ni máa wọ pé tí mo pín yìí o ti yín ò tó ẹbí táwọn èèyàn máa kó pàṣílẹ ayé lọ yẹnyìn ọmọ wa lọ ní pẹ̀lú àtẹkù Muhammad sọ̀rọ̀ lọ àdó ìpínlẹ̀ èwo lọtẹrọ kò yé yín ni àwọn èèyàn làwọ lékè ẹ̀yin làwọ tẹ́lẹ̀ fún mi subahánàlá táwọ tẹ́lẹ̀ lọ pàtàkì ní àbáwọ lékè. àwọn tẹ́lẹ̀ nínà ọkàn lọ wá aṣọ kan sílẹ̀ nígbà tó o gbádùn. ẹ̀yin gangan làwọ̀ tẹ́lẹ̀ ni àwọn èèyàn làwọ̀ lékè subhanallah inú wọn sì wá ó dùn wá kálukú tuntun ká ẹ máa kó pàǹdùkú yín lọ àwọn màmá láì ẹ wò gba tí ànábi sọ̀rọ̀ máa ń sẹ́lẹ̀ gbogbo nǹkan kọ́ sí ta wọ́n ibo ti sọ pé mọ́kà ló ń fẹ́ràn jù ó sì tún bẹ́ẹ̀ náà kọ́ lóun fìfẹ́ mọ́kà tó àmàdínà tó ń lọ́kàn gẹ́gẹ́ bó ti fìfẹ́ mọ́kà tó ń lọ́kàn. gbogbo àwọn ará mọ́kà tí wọn kò ti parí ti padà á lé nìyẹn kéènì ó ṣe pé iye ọjọ́ tí ó sọ ọ́yá ẹni á padà síbi tá à ń fi bọ̀ màṣà Allahu la quwwata illa billah. tó bẹ́ẹ̀ ni ìrẹ́ làwọn ti máa ń sọ pé ilẹ̀ kan kọ́ ló hu ẹnìkan tẹ́tẹ̀ máa tẹ̀ra yín jẹ orí rẹ̀ wọ́n fi kọlẹ̀ ńlẹ̀ yìí ọ̀ bá fẹsẹ̀ sọlẹ̀. gbogbo ibi tó bá ní tó bá gbé ọba tí ọlọ́run máa gbé bẹ̀ máa gbé bẹ̀ lọ kò síbi tẹ̀ wà láyé tó rí ọlọ́run ọba òsì lè wá bá yín kọ̀rọ̀ tó yé wa kí wọn wá ìwọ gbígbẹ àwọn kan lọ máa lu àwọn kan làtọ́ rìn wá àwọn kan rubbish nonsense rubbish nonsense ẹ rọpọlọpọ ọdún kan tẹ ẹni tó lọ wá ta ló kóore wọn bẹ ẹ bá jẹ sùn àtẹjì ló kóore wọn bẹ bàtà níbi ọsọlọ bá àrùn tó nà tó tó mà dínà pé ọpadà bẹ àbí ọpadà bẹ ọpadà bẹ torí ìdí eléyìí báyìí ìgbà tó wá mú ìdínà bíbí kan bá fẹ́ sẹ́yìn ṣé mọ́tàlá lọ sí nítorí ìlú rẹ̀ àbí màdínà láǹtà nítorí ìdálóṣe ìdíráwá kò fẹ́ ìtìkẹ́tì rẹ̀ láyè àwọn kẹta ń gbé lùgbà tí wọ́n bá fún ẹ̀rì kan òní fẹ́ ṣe wọ́n tàbí yorùbá lọ wọ́n máa dúró sílé wọ́n lè máa kọ̀ lọ́nà kọ́kọ́ fún lásìlẹ̀ kókò ọ̀sẹ̀ tó kù láì má mú rẹ̀ ní nàìjíríà ní yorùbá lẹ́gbẹ̀ẹ́ kẹta kí ló dé tí wọ́n ti dé wọ́n mọ́tò gbọ́dọ̀ tó kù mọ́ sẹ́yìn kéré rẹ̀ ẹ̀ẹ́dẹ́rẹ́ ọ̀dà sáyẹn ẹ̀ẹ́dà lọ́sẹ̀ tó ní. àbí lọ́sẹ̀ tí ọ̀sẹ̀ ló ti pọ̀. kí ló dé sẹ́mi ẹja lójú mọ́tò tó bá kú. àwọn ọmọ ẹ̀ẹ́dà lọ́sẹ̀ tó ti pọ̀. ẹ̀ẹ́dì kò ní sẹ́mi ẹja ti gbàrà sí pé ẹ̀ẹ́ àgbélọ́ nínú ọkọ̀ àti ìlọ̀dà. ọkọ̀ náà wọ́n lè sọ pé orí adé ní orí adé kan ìdùn dé orí adé mu orí adé dé mu òrùka kẹsì ẹ̀ orí adé irọ́ tó dáadé rí adé irọ́ adé pání. Ikú wa kó orí adé ìlànà ìtàn kọ̀dá tó kóra adé lórí ẹ̀ka ẹ̀ bá wà lọ́la tọ́ba ara adé lórí ẹ̀kọ́ bá tó pa kẹsì ara ẹ̀ ẹ̀sìn ẹ̀sìn tó kú sí ìgbà lórí adé òní lọ́sọ̀ọ́ bá tó parí rẹ̀ ọjọ́ bí wọ́n ti jẹ́ ní ọjà rẹ̀ wà á sábà sọ̀rọ̀ bá àdúgbò wọn ti ti lò. àwọn àgọ́ yàtọ̀ káàdì ìtọ́jú pé ìjà náà ti bá kùsùn ni wọ́n ti sè é. àwọn àgọ́ mi àwọn àwọn òbí ẹ̀ sí èméjì bí ìnáwó. bíkọ́ lẹ́yìn ìtọ́nà fún ṣẹ́gun lórí mọ́kàtà tó wà láàyè kò jókòó bẹ́ẹ̀ kò jókòó bẹ́ẹ̀ láàyè kókù rẹ̀ láàgbé lọ́tọ̀ tẹ̀lé ìjẹ́ bó ti ṣe jẹ́ pàdánù ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá báwọn náà mú lẹ́kọ̀ọ́ lónìí gbogbo èèyàn pátá tẹ̀ máa ń jọ ṣe ẹ má fi ẹnìkan kó kọjá mọ̀ kankan ẹ má kọ ẹnìkan fún pàtàkì ẹ má kọ ẹnìkan fún ẹni tí ọjà mọ̀ ẹ̀yà àfi tó bá jẹ́ pé ẹ̀ bá ní mission ẹni tó bá ní mission gbogbo èèyàn tí ń bẹ pẹ̀lú ilẹ̀ gbọ́dọ̀ nítorí pé ẹ̀ mọ́ta lẹni tí ọjà sábà ìlọsíwájú nǹkan ṣe dání. tòtẹ́ bá ti wá sẹ́ni tó ti kókọ̀ ka ẹ̀nìkan fún tó ó dájú nítorí ká ní nílọsíwájú lágbo ọ̀dọ́ rẹ̀ kọ́ àníní. anábìyà sallallahu alaihi wasallam kéèsì fi tẹ̀yà sí kéèsì tẹ̀yà sí àwa náà gbọ́dọ̀ kíyè sára jẹ náà a gbọ́dọ̀ má tẹ̀yà sí o ó ti kó bá wa bàjẹ́ ju nàìjíríà yìí sọlá ìsọlá ẹ̀yà ẹ̀yà ẹ̀yà mẹ̀yà ẹ̀yà mẹ̀yà ó ti kó bá wa jù náà ní tí ẹ máa ń gbọ́rọ̀ nàìjíríà yóò sì máa bà yìí títí kọ́ńtì yìí lè kọ́ńtínú báyìí kọ́ mélòó lẹ́yà ti ń bẹ́ńbì wọ́n ní two hundred and some ẹ lọ gbọ́ ìsọ́wọ́ àgbòmí wọ́n sì ń gbé lálàáfíà bí àwọn indian kankan yẹn wọ́n sì ń gbé lálàáfíà torí rẹ̀ ẹni tí ẹ bá rí kó lè sí dépò fún nǹkan yóò wúlò ẹ lò ẹ má fi kẹyà sí. àjọ ń gbé àdé fìtínà fúnra wa àìmọye ìlọsíwájú lẹ ti ní gbọwọ ẹyà mi àìmọye ìlọsíwájú lẹ yà mí ti ní gbọwọ yín àwọ wa máa rè bí àti fáìlì òkú kan yorùbá ni yíbo ni haúsá ọmọ gara ni ọmọ tv ni yọkẹlẹ ń fọrọ ètò tí wọ́n burú jù ní kí ẹ ti sọ jẹ́ mùsùlùmí ẹ sì máa ti fáìlì ọ̀tọ̀ọ̀tọ̀ pé ah, àwọn mùsùlùmí haúsá làwọn eléyìí mùsùlùmí ibo ẹ̀yẹ́ mùsùlùmí ibo fẹ́ẹ́ mọ̀ ní ìsìlá dápẹ́ ẹ̀yẹ́ jókòó mẹ́ọ̀ ah, ah. níbi tá a ti ní àwọn olùmọ̀ ńláńláńláńlá nínú mùsùlùmí ibo tọláì tọláì àwọn ọmọ bẹ tẹgbọn jáde ní aljamiatu islamiyya Madina wọn sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń kẹ́kọ̀ọ́ tí bá sọ lárúbáwá òun lè dúró lẹ́gbẹ̀ẹ́ lọ́mọ ibo ìwọ gan yorùbá náà ṣe yàtọ̀ sí ibo haúsá ṣe yàtọ̀ sí ibo èdè ìyá wa lárúbáwá ni ká máa tanra wa jẹ ẹ máa ìfirọ ọ̀rá ìjẹ ni tòǹtòrí délé ẹjá kóra amára kálíbà nílọsíwájú à ń jọ ń ṣe gan ìlọsíwájú mélòó lánàá à ń bọ̀ tó wọ́n kó kó dàbí ni pẹ̀lẹ́ ìpàtàkì especially under the umbrella of Islam a gbọ́dọ̀ máa bára wa sí ọ gbọ́dọ̀ rí nínú ọkàn rẹ pé haúsá mà lélẹ̀ ibo mà lélẹ̀ tó o bá ti jẹ́ bẹ́ẹ̀ anta mru'un fika jahiliya a sọ pé jahiliya ń bẹ lára rẹ jahiliya ń bẹ lára torí rẹ kálíba nílọsíwájú a gbọ́dọ̀ rẹ a gbọ́dọ̀ máa bára wa sí ẹ̀kọ́ tí a nàbì fi lélẹ̀ fún ẹjẹ́ kọ́ hàn ní ìfẹ̀síwájú ẹ jẹ́ kó hàn mí tuntun carry every muslim along with you ìní ń túmọ̀ sí pé a ní ìlọsíwájú táàbà ti lè ṣe bẹ́ẹ̀ a ní ìlọsíwájú kankan ìní wọn ẹjọ́ kárí mọ́sálásí yorùbá mọ́sálásí haúsá àbẹ́yẹn ọ̀bẹ tiẹ̀ lẹ́nu kan láti sọ pé àti àbọ̀ mọ́mọ́ títí sọ láti mọ́sálásí haúsá ẹgbọ́n <laughs> ẹ̀wọ́ mọ́sálásí yorùbá òun náà sọ pé ìsàlẹ̀ ọ̀rá ló ti ti sọ lọ́dọ̀ àwọn yorùbá ó tù sí i ẹgbọ́rọ̀ bì eléyìí túmọ̀ sí pé kátàrà súnà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àtúnà káfẹ́ kò fẹ́ sàn ti pa nǹkan káwé but kílẹ̀ kọta lè rí mú bẹ̀ kílẹ̀ kọta lè rí mú ọlọ́run bá kó papọ̀ wọ́n ràn wá lọ́wọ́ kọjá kí á ní àgbọ̀ yìí tó péye nínú ẹ̀sìn wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu